kí ẹ̀dá ọlọ́run àtẹ̀síwájú níbi tí a ti dúró lọ́sẹ̀ tó lọ nínú síra alùmọ̀lá àkàkù ní mọ̀sáwó àmọ̀lá wà á sáré àwọn àlùwàkú àti ipa lórí ìgbà nínú àlàyé ilé ìjàǹkì lọ́wọ́ nínú ìwọ̀n níta pè ní àtàbà rúdú ní ti ń jẹ́ bẹ́ẹ̀ mo ṣàlàyé fún wa yìí máa fi ọ̀ṣọ́ ẹni hàn àti ẹwà ẹni fi hàn fi hàn fi hàn máa fi ìwòwò ẹni hàn. lẹ́yìn tá a ti ṣàlàyé pẹ̀lú ọ̀rọ̀ àwọn àbá àtàjú àgbọ́yé ẹ̀ kí ló máa fà táwọn ẹ̀ka ti ṣe bẹ́ẹ̀ irun wo ló wà níbi tí èèyàn bẹ́ẹ̀ àwọn ìwé oríṣiríṣi la bá ẹ̀rí nínú fífa náà ìwọ́n wọ́n jẹ́ kó bẹ̀rù. ó ti la tàbá fún àwọn ọ̀gá máa fún tó wà bẹ́ẹ̀ ó lé ìdíjáde ọ̀gá lọ́rọ̀ ọ̀gá sẹ́kẹ̀dì ọ̀gá lọ́rọ̀ lọ́rọ̀ ìgbà. ẹ wọ́n obìnrin mi ìwọ́n tí ó lè pè wọ́n àgbẹ̀mí lọ́rùn ẹ̀ gẹ́gẹ́ tó kẹ fà fẹ àtàkà tó nà máa rí pẹ wọn àwọn àgbẹ̀mí lọ́rọ̀. omi náà sì ní látara pé òun náà fẹ́ ti bẹ́ẹ̀ di ààrẹ nígbà wọn bá rí pẹ dísẹ́ńtì ìka òbí fẹ́ òbí pẹ́sìtì obìnrin ọlọ́kadà kan àwọn obìnrin kan tọ́lọ́kadà kan gbé ọlọ́kadà yẹn bẹ́ẹ̀ rí pẹ̀ òkú tètè tí mo sọ yìí tẹ̀lẹ̀ ọlọ́kadà yẹn bẹ́ẹ̀ rí pẹ̀ òun náà ti bẹ́ẹ̀ jà rẹ̀ ó kú ọlọ́kadà yẹn kú pa tẹ̀bí rí pẹ̀ lọ́wọ́ ẹ̀ka tó náà òun náà ti bẹ́ẹ̀ jà rẹ̀ ó ti bù yàn pàtẹ́ bí wọ́n lọ́rùn tó mọ̀ ọ́ òkú ìpìlẹ̀ ni onímọ̀ sábà ní ẹ̀ẹ́dẹ́gbẹ́sọ̀n sábà kò ní sẹ́ríbíyà bàtí ń re ni bàtí ń kọ́ ní lẹ́kọ̀ọ́ bí nǹkan bá tẹ̀lẹ̀ tàbí kó ní àwọn ọmọ bá tẹ̀lé pé kí ló fa sí ìgbàyà ti tẹ̀lẹ̀ làwọn wà ní. tètè bá wọn afẹ tó tẹ̀lẹ̀ ẹ ẹtí pẹ̀lú ẹ̀kẹ́ bí a ti ìyẹn kọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n táwọn oníkẹ́jà wò wípé yẹn ti ṣẹlẹ̀ ibi kan yẹn ti ṣẹlẹ̀. àwọn tó jẹ́ àwọn sọ̀hábà àtẹ́bí ló bẹ̀rẹ̀ lójú ayé wọn ìmọ̀ ọ̀pọ̀ nípa wọn báwo làwọn tí wọ́n múra báwo ni wọ́n ti ní káwọn sí àwọn olùwọ́ ara wọn sí báwo ni ìfẹ̀yìntì pàtàkì lẹ́nu wọn. gbogbo àwọn gbogbo àwọn ọkọ máa ti tẹ́tẹ̀ kútẹ̀. àwọn ọ̀kadà ti tọ́jú bílò gbogbo ẹ̀mí lẹ́yìn àti àgbónílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbi ìwọ púpọ̀ lọ lẹ́yìn tó kẹ́kẹ́ ti pé àbúkọ́ wà bẹ́ẹ̀ ẹ̀yìn náà fún ayé ti rí báyìí. nítorí àwọn àbá ẹni kàná máa fi tẹ́lú àwọn èèyàn kéde ẹ sọ̀rọ̀ òṣìṣẹ́ rárá ìfúnra wọn àwọn àbá àbẹ bá wọn àwọn ti súnmọ́ lọ́rùn dépò gbogbo táwọn èèyàn náà táwọn èèyàn ó ti àwọn oníjà ń wọlé bẹ́ẹ̀ níbẹ̀ tó kù ewé tí wọ́n ẹsẹ̀ lọ lè já ewé lé ewé lé túbò wọ́n lè fún ẹja mẹ́rin kọ̀ọ̀lọ́ já mẹ́ta tọ́wọ́ wá lò ó nà ewé lò pé ṣùgbọ́n tí wọ́n bá ti tó lọ́wọ́ nígbà tó wọ́n tẹ́lẹ̀ wọ́n ewé ní ọ̀la ní ìdí pé wọ́n láti jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run kí mo wá sọ pé mo ti jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run láti mú sí ọ̀pàdé rẹ̀ tó kù rí rẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run wọ́n ní ọlọ́run ti sọ àlẹ́bí ti sọ sọ́lọ́lọ́ àdìgbò sẹ́lá ẹ̀ríkà ìnira rẹ̀ bá jẹ́ fún yìí wàlàkì ń sàn wọ́n mọ́ ọlọ́run ọba ọba àdébí ọlá hábàbà ilé ìfún ọ̀lẹ́ yìí máa òun ló fi ìfẹ́ ìgbàgbọ́ tó ń sẹ̀mí yìí wọ̀ ọ̀sẹ̀ ìjánu ọmọ ìkòló mi kù ó sì dé lọ́sọ̀ fún ọkàn yín bàbára ilé ìfún ọlọ́run wa tó ń parí sí àná ó sì kọ ìwà kòkì àti ìwà yàtọ̀ àtẹlẹ ó pọ̀ èyí ti kú láì sílẹ̀ mi gbogbo àtọ́nà wọn wá dáhùn tó ṣe wípé ìgbàgbọ́ ọ̀rọ̀ ayé ní ọ̀sán wa ìtì máa ń wù wọ́n láyé ìtọ́ba ti ní wọ́n ti papọ̀ máa ń tọ́lọ̀ fẹ́ ni máa ń wù wọ́n gbogbo gbà á gbogbo tọ́lọ̀ wọn fẹ́ ni ọkàn wọn máa ń pọ̀ ọlọ́ọ̀bà àdìgbẹ́ra ní wùlẹ́ ìtàkùn ọ̀rọ̀ àwọn ẹni ilẹ̀ ní ìmọ̀nà. tóbi di eléyìí gbogbo ilé ìjọsìn àwọn náà gbọdọ̀ jẹ́ ẹni tó ti ń pé àwọn tí wọ́n jẹ́ abájú bẹ̀ àwọn tí wọ́n jẹ́ àbá bẹ̀ wọ́n gbọdọ̀ máa sọ ọ̀rọ̀ nípa ìrìn òwò tí gbogbo ayé rí òwò lénìí ìmáa fi ọ̀tọ̀ hàn èèyàn fi ọ̀tọ̀ hàn báwọn náà bá ń ṣe léyìí ọ̀nà àbáyọ ni ṣùgbọ́n tí wọ́n la fẹ́ sọ nílé ìjọsìn tó ṣe wípé orí ọ̀gá àwọn náà ni olórí ìjọsìn ṣe fi ni níbi ń jà àwọn ìjọ mọ́lẹ̀ tí wọ́n tó wá ń jà lẹ́yìn ẹ̀ tó sọ wípé God told me to sing with her ọlọ́run ló sọ fún un pé kó wọ́n bá wọ́n oríṣiríṣi lẹ́mọ̀ tọ́ ojú òsì máa ti yàn ẹ dákun ọlọ́run tó wá lọ́wọ́ gbogbo ná pẹ̀lú ọmọ àjọ ọlọ́run jẹ́ sọ ìlú láìláì dẹ̀dẹ̀rìn ní ọ̀hún àti ọmọ ọ̀pọ̀ ìlú àwọn èèyàn yẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ dẹ̀dẹ̀rìn ní ọ̀pọ̀ ìlú ní ọ̀pọ̀ ìlú bẹ́ẹ̀ lẹ́nu tòun ti bẹ́ẹ̀ o ìjọ ọmọ òsì nítorí ẹ̀sìn torí pé tí àbáyọ̀ bá ti sọ náà ní ọ̀rọ̀ kọ́lá bẹ́ẹ̀ lómi ìdàgbẹ́lẹ̀ wọ ẹtí yẹn mọ́ ọlọ́run náà ló sọ bẹ́ẹ̀. eléyìí ti wọ́n mímọ́ àwọn èèyàn jẹ́ ìgbésí omi ni mo ń kàkiri lórí nẹ́ẹ̀tì níjó ní wọ́n ti pásítọ̀ kiri Ghana oní ẹ́ẹ́dì ní òun gbọ́dọ̀ òun gbọ́dọ̀ òun gbọ́dọ̀ wọ́n wọ́n lọ mọ́lẹ̀ ní orí ọ̀tá tí ọba fi lè ṣe bẹ́ẹ̀ àwọn mẹ́rin tó ń kó àbọ̀mù yẹn wọlé kò ní wọ́n tán o wọ́n jẹ pé mẹ́rin tó náà ní wáyé wá káàkiri wọ́n máa ṣe yíwọ̀n tí mẹ́rin tó láti máa fẹ́lẹ̀ ó ti wá lè jẹ́ bọ́lá tí wọ́n kọ̀ láti rẹ̀ yín pé àbùkù ní kọ́ ọba ṣe ẹ kó wá lè fún ọmọ ìṣẹ́ ètò ní máa ṣe yẹn ètò ní máa ṣe yẹn ètò ní òfin ni láti ẹsẹ̀ ìgboro di ẹni lọ́wọ́ ẹni. àwọn kan yóò máa sọ nípa tí rí àìsàn ti kí ń ṣe lóòótọ́ sọ́wọ́ àbúrú tí ọmọ àti àbúrú olóbìnrin lọ́rùn kò ní ní ọ̀rọ̀ ọ̀gá. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò tún sọnù lọ́dọ̀ rẹ̀ tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọnù lọ́dọ̀ rẹ̀ tó pọ̀ gbogbo lórí ẹlẹ́sìn tó ti pẹ́ tọ́lọ́mù ọ̀sán ní sọ níbi ń ta èèyàn jẹ níbi níbi ń ta lọ́dọ̀ àwọn èèyàn láti kó àwọn òwe ọlọ́run tó bẹ́ẹ̀ lọ gbogbo wọn ò ní wọn bá lọ́wọ́ ìbínú ọlọ́run wà ọlọ́run ìlànà ti eléyìí ọ̀nà àbáyọ onígbogbo ilé ìjọsìn. káwọn náà jẹ́ káwọn èèyàn máa káwọn pílé owó wa lórí báwọn èèyàn ti máa aburú tó wà nínú kéèyàn máa síra lẹ̀ kéèyàn máa rìn òwò owó ńlájú. ẹ agbẹ́jọ́ ni ìgbókọ́lẹ̀ ilé ìwé náà máa ń sọ pé anything that has value is most cover àbá bẹ́ẹ̀ náà ni wọ́n gbọ́dọ̀ máa gbóni ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ sílẹ̀ làbí wọn tẹ̀lé wọn fún ọjọ́ náà pé ọba náà ra àkàrà kódà ó ti kọ́ má jóyàn lọ́wọ́ fún òní bẹ́ẹ̀ sá àwọn ọba pé ẹ̀ka náà ọba ìgbélé rẹ̀ rẹ̀ oníbi tó lọ́ọ́ nínú àdáyà ẹ̀ka fún lọ ó wọ́n kò tó tó bẹ́ẹ̀. táwọn àtẹ̀gbàtẹ̀ náà ẹ̀ka tó lọ́wọ́ wọ́n tó sọ àkóbí yín dàbí sọ́jà lẹ́yìn tàyè. àbọ̀wá náà òfin ẹ̀sùn síbẹ̀ mọ́ wá lọ mọ́ wá lọ ọ̀dẹ̀ àgbà ọwọ́ ajé wá ti bọ́ wá ní àgbà bẹ́ẹ̀ lórí ìtòkùn wọn ni pé ọ̀dà àtọ̀nù ọ̀dà àtọ̀nù lójú ó wá ti jẹ́ pé oúnjẹ tó wọn lọ́wọ́ oúnjẹ tó wọn lọ́wọ́ láàárín ọ̀dà ẹtì sílẹ̀ láàárín ọ̀dà gbogbo àwọn àdìgbà ló bá lè tẹ̀lé owó ìfẹ̀jú mọ́ àwọn náà lẹ́yà fún ọ̀hún lẹ́yà fún Tẹ́bá ti tọ́ ìtọ́bi lára ilé. Àwọn ìyá wọn wọ ọkọ̀ sáná. Wọ́n bí wò sí ẹ̀ bí wò sí ẹ̀ lójú bọ́ọ̀bù fún òlo ìjáàbù. Wọ́n tún fi pèlé lé. Àbí wọ́n tún fi ìpèlé wọ́n tún fi lé. Tẹ́bá tó lọ sí iná wọ́n tún lọ sọ ìpèlé wọ́n rò lé. Wọ́n tún pàtó lérò báyìí. Láwọn ẹ̀sìn ìbátan ìdòwò ìmíràn náà ṣùgbọ́n tó bá wùdò mí ó kéré wọn náà wọ́n lo ìbòrí bí wáyé tí wáyé ìbòrí o. ìwà làárẹ̀ wọlé pẹ̀lú ètò ìdílé pé yóò fún ọkọ mi ní pé ojú èké lọ àbẹ ẹ̀fọ́ ẹ̀dí là wà rí sábàlá ẹ̀tí wò ká ojú ò lè gbé lọ kẹ́kẹ́ ló ń wò ojú ò lè gbé lọ. ó sọ yìí pé ojú gbé lọ wà tó ló wà gbogbo àwọn tó ti kó àlùbáríkà rẹ̀ ní yíyọ tó fẹ́ tọ́ àlùbáríkà tó fẹ́ fi ọyàn rẹ̀ o tẹ́lẹ̀ pé sọ́mọ tó bá bí o dùn tó ti dúró gbogbo ẹ̀ làwọn tó ti kó lè ti yọ tó bẹ́ẹ̀ nípa àwọn bá wọ pé á séèyàn tó wà nílé rẹ̀. tí wọ́n bá wọ̀ wọ́n kọ́ tó wà nílé rẹ̀ àìsí máa rẹ̀ náà ní ẹgbẹ́ ọ̀rọ̀ jama àwọn jẹ àwọn tá a jẹ olórí ẹlẹ́sìn àbáwọn abẹ ìtọ́sìn ní olóṣèlú wa ní o kájú káwọn ọmọ ọmọ yìí pé wọn kú wọ àwọn àbúrò ti pẹ́ẹ́pẹ́ ìwọlé òkú pàmò bẹ́ẹ̀ nìkan kódà kò lọ sí ní pé ẹ̀ka ẹ̀ wà ẹ̀ka báyìí àdúgbò yìí lè yé tó bá lù kàńtà náà kó sọ báwọn ẹ̀fẹ́ mọ̀ pé sí ọ̀dà. ọ̀kálukú ilé ọ̀kálukú náà ọ̀kálukú náà wọ́n lò ní ẹ̀ma tó ń sọ nílé ìjọsìn bàbá ìyá ìwọ wọn náà ra fún báwọn ọmọ rẹ ìwà wọn ló wà fún bàbá ìyá ọmọ rẹ náà ní nínú ọjà ló kú gbé wọ ọ̀rọ̀ tó ní ìlú àtọkọ bá bá àtọkẹ wọ ọ̀dà máa bẹ wọ bọ́mọ̀ àlọ́ bẹ́ẹ̀ jáde wọ́n náà ti mọ wà lé ta kọ̀ọ̀kan kọ́mọ̀ ah! gbogbo àwọn akásí ò bá wọn. tó lè pé bẹ́ẹ̀ bá ní lára yẹn wọn ò ní gbogbo ọmọ dáadáa wò yẹn gbogbo ilé ìdọ̀lẹ̀ ká gbogbo àwọn ọmọ ọkùnrin ilé ìdílé wọn á ti ẹni tí wọn yàtà fún ìbára bí bí gbogbo àwọn tí àwọn máa ń tí máa ń tẹ́lẹ̀ wa àwọn náà làwọn ọmọ ẹlẹ́gbẹ́ àwọn tí ń ó ti wá sí pé ẹtọ́ ló ti ẹ̀ka kankan wọn náà ọ̀yà fẹ́mi náà yàgbẹ́ òkúrò àwọn kàtí ọ̀pá inú ilé ilé láti kẹta olóde ní ìwà náà ti sọ nìyẹn o mẹ́yìn ọ̀pá ti kó dúró lé rẹ̀ kó ti pé akójú táwọn ọmọ wa amúlò abúlé. gbogbo olùlé bẹ́ẹ̀ àwọn ọmọ tí wọ́n bá bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹn ẹ̀kọ́ ìyàwó ẹ̀yẹ o gbogbo tí wọn náà ní sísẹlẹ̀ ta gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ya ńlọ́ba gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ya sẹ́wọ́ lóbìnrin gbogbo àwọn tí wọ́n ya gbájúẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá náà wa ìdábàbọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ mi nínú wọn náà àwọn ọmọ olówó ni wọn ọ̀pọ̀lọpọ̀ mi nínú wọn ọmọ olówó ni wọn. òtútọ́ mi ti síbẹ̀ báwọn lákòókò lé nù ọ̀pọ̀lọpọ̀ lákòókò lé táwọn bá ti ti bẹ́ ọkọ̀ akọ́ṣẹ́kọ̀ọ́ ẹ̀ pàpà táwọn ń gbé abẹ́ wa àárọ̀ òbí ti bẹ́ẹ̀ bá bá mọ́ wa ọlọ́run bá ti dára fún àádọ́kọ̀ ọ̀dọ́. tá a gbé àwọn ìbéèrè lọ́wọ́ rẹ̀ wà fún dáàbò máa tó ń lọ ní. bóyá ní ọmọ ẹgbẹ́ dọ́ọ̀bá dọ́ọ̀bá wo ẹ̀ẹ́dẹ́gbẹ́ dọ́ọ̀bá yẹn náà pé ẹni kà máa padà bẹ́ẹ̀ láti gbé ìdílé rẹ̀ gbogbo olùbẹ́à nígbà tó wọn kó ṣé ilé abẹ́ ṣe ṣe sáfẹ́ tàbí pé ọ̀dọ́ wa ni. torí di eléyìí nìkan tó ti wọ́n bẹ̀rù kà sí àti owó bẹ̀rù ọ̀pọ̀. irú àwọn ọ̀pọ̀lọpọ̀ ń wá pọ̀lọ̀ bẹ́ẹ̀ ni ń ti pọ̀lọ̀ bẹ́ẹ̀ ni táwọn tẹ̀ ti fi èsì wọn kò tí ì máa lọ lè gbé bàn sátórí. níta bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ti pé ilé ìṣẹ́ta bá ti pọ̀ lórí àwọn ọmọ wa àwọn àtàkùn ọmọ aráàlú lẹ́kọ̀ọ́ peter bá ti béèrè àwọn gẹ́gẹ́ bí òbí dáadáa ti àwọn ọmọ rẹ kalẹ̀ ẹjọ́ máa béèrè àwọn béèrè free tí wọ́n jọ náà kọ́mọ̀ sẹ́gbà pẹ̀lú ètò ọ̀rọ̀ ẹ̀gbà free fún ẹjọ́ wọn ṣeré ibẹ̀ làwọn ọ̀rọ̀ tó tó jáde ìwé tó máa kó làwọn fámìlì kó làwọn fámìlì ni wọ́n ti wọ́n bá dé pẹ̀lú pẹ̀lú ti pé iṣẹ́ rí inú ilé yẹn nìkan lónìí làpá lára wọn àwọn tí wọ́n bá pàdé ní sùkúù wọ́n bá jáde wọ́n bá wọ́n bá wọ́n bá pàdé nínú yẹn wọ́n bí wọ́n ti jẹ́ òbí dáadáa nígbà wọn náà bá tẹ láì tẹ̀jọ́ ìdókòlẹ̀ wọ́n bá wọ́n lọ́wọ́ yẹn wọ́n fi àwọn ẹ̀yìn tẹ̀lé àwọn rẹ̀ ní àwọn òbí rẹ̀ àwọn ọ̀rọ̀ láì tẹ̀lé àwọn rẹ̀ kí ló ń tóbi láì tẹ̀lé irú àwọn ọmọ ọmọ ẹ̀ mọ̀ ọmọ kékeré yóò fún ọgbà àwọn ọmọ rẹ̀ káàmù láì kékeré tẹ̀sán ìbá wọn láì ìyàwó ló sọ ọmọ ọlọ́run àwọn tí ń ní lọ́rẹ̀ kéé wá sí ìjà létí tó ewu lásìkò tẹ́jọ́ bí tẹ́jọ́ ṣeré yẹn bí wàá tún sọ̀rọ̀ ká tó bá kọ́ lọ́wọ́ wa àwọn ọ̀rọ̀ wa bàtà tó lọ́ máa bẹ́ẹ̀ lu àwọn ọ̀rọ̀ rẹ̀ yẹn òun náà wọ́n kà fún ẹ́fídẹ́ǹsì tó gbàgbé ọ̀sọ̀ àdájú ìfọ̀kúlẹ̀ yóò dàgbà àdájú ìfọ̀kúlẹ̀ dà èyí láti ìfọ̀kúlẹ̀ yẹn ká àwọn ìfọ̀kúlẹ̀ dà tuntun bàtà ẹ̀fọ́ wọn lọ sí pé ìjà fún ní wọ́n rò ó ti rẹ̀ wọ́n wọlé ìfọ̀kúlẹ̀ tó ti dírẹ́sì báyìí kò láìpẹ́ kò láìpẹ́ wọ́n ọ̀rọ̀ padà làbá mi wọ́n sọ wọ́n jà wọ́n yà lóyún. wọ́n náà ló sọ pé abẹ́rẹ́ lọ́wọ́ kọ́ wọn sè ọ̀wá ìlú àwọn ọ̀rọ̀ ìpè dáadáa ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àwọn tá à ń ní orí rẹ̀. táwa bá wọn mí tọ́wọ́ wá sí ẹ̀kọ́ tó lo inú rọ́ọ̀kì ní ẹ̀kọ́ tó ń sọ pé ọba lè dé àwọn ọmọ awọ ọmọ ọmọ àtàkùlẹ̀ láti ìgbà èdè tó wà ń sọ̀rọ̀ fún ọdún láti wọ́n wá ti wọlé ẹni ọ̀hún làbùtọ̀ ìpè ilé náà ní ilé tó ti pọ̀ bàbá wọn ní wà pé ta ni pé àwọn tó kọ̀ ta náà wò lóye wọ́n á ní sọ́dún yìí tó ọ̀gbìn ẹ̀dùn wọn àwọn ọkùnrin mi tó kọ́ àtẹlẹ̀ wọ́n gbá àtẹlẹ̀ ní ìtàkùn àdúrà àkọ́kọ́ náà kò ní bí àwọn olùkọ́ yẹn gẹ́gẹ́ bí fẹ́ẹ́ tó ní ìdí ọ̀tún olùkọ́ àtẹlẹ̀ ọ̀rọ̀ wọn lẹ́nu láwọn yóò kéde ní kò ní rí ọ̀rọ̀ wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn adé ti nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn yìí wọ́n ní ilé ẹ̀kọ́ àbáwọn olùkọ́ ọbẹ̀ fún wọn bí ọ̀gá wọn eléyìí tó ti pàtàkì jù òun ni wípé bàbá ìyá àwọn àtàkà ti sọ àwọn ìṣe ká ṣe ọmọdé tó jáde àwọn bá jáde wọn náà máa ma ọrùn tó wọ jáde kódà ní kó máa bá gbogbo jáde tó ń pèsè sígbà mí ọmọ mi ọmọ mi padà dá lé oṣù ìfúnnu bá ti dé lọ́wọ́ ọ̀dà wọ̀n wọ́n ìlú bẹ́ẹ̀ náà tó bá ti jáde padà lé oṣù ìyálé àwọn ẹ̀rọ ẹ̀rọ ti jáde bẹ́ẹ̀ lọ́wọ́ àbúrò bẹ́ẹ̀ lọ́wọ́ múra tó bá tó bá wọn kúrò níta lóye ṣùgbọ́n gbà tó ń múra bẹ́ẹ̀ nínú ilé tí bàbá ọ̀pá tó bá múra bẹ́ẹ̀ sàtẹ́ pẹ́lẹ́ ẹ̀kọ́ kan nínú ọdún táwọn náà sọ pé eléyìí ọ̀dà o oníkílódò lókè tó bá wà bá sọ pé nínú omi tó tó kà náà wà ní ẹ̀yìn náà àwọn ọmọ tó fi yà gbogbo àwọn tó ní áfẹ́tì sí ìkọ̀tò tó jẹ́ wọ́n tó fi yà táwọn tó ní ẹ̀kọ́ eléyìí o wọ́n bẹ̀rẹ̀ lóyún ìtura kọ̀ọ̀lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ lóyún gbogbo ọ̀tọ̀ ọjọ́ náà rẹ̀ pé owó tó ọ̀dà tó kò ní báyìí ó ti bàjẹ́ ni. ó ti láǹtọ̀ sẹ́ńtọ́ rẹ̀ lóye ti láwọn ọ̀dọ̀ ó ti ní bí ó ti tẹ́lẹ̀ ó ti láwọn ọmọ tẹ́lẹ̀ ẹ̀tọ́ wá kéde lẹ́kọ̀ọ́ pẹ̀lú. bí ẹ̀ bàbá ẹ̀ bàbá ẹ̀ lóye ló ti ní kò ní kó tó ọ̀rọ̀ wá. kódà ọbẹ̀ ti kú káàbù ẹ̀já sẹ́kù wọn kú ọbẹ̀ tẹ́lẹ̀ sẹ́kù lọ́ ó ti ní gbogbo àwọn ọmọdé ti fẹsẹ̀ tó kù fọ nípa kọ́lẹ́kọ́ gbé wò ní láì láì náà ti sọ bóyá wọn lọ ká ìròyìn ìgbà àmọ́ fún kọ́fẹ́sì fúgàmù ní láì ó ti ní àwọn ọmọdé ti fẹsẹ̀ tó kù fọ náà wọ́n ti rẹ̀ kódà kìí ṣe èso ti pẹ́ wọ́n ti ti pẹ́ wọ́n ti pẹ́ ní eighty mo ní ọkọ̀ NCA Ìlọrin nígbà náà ní 1980 bẹ́ẹ̀ bí eighty seven bẹ́ẹ̀ bí eighty seven Dubai náà eighty seven. Bàbá yẹn fẹ́ sọ ìtẹ́sí tí àwọn ọmọ akọrin wáyé ní àgbàlagbà àgbàlagbà àwọn olùkọ́ yìí. Wọ́n kọ́ láti ṣe dáàbò lọ́nà ìgbésí ká lọ pé àwọn akọ́kọ́ òkú yẹn.

ló jẹ́ pé mọ̀ nígbà tá a tún ta yẹn náà ni wọ́n ti rẹ̀ tá a bá wọ̀ ẹ̀ náà wọ́n fún wa létí fún wa lọ tó bá yẹ kó bẹ́ẹ̀ náà lẹ́sìn sí ìdílé gbogbo tó náà bá wà bẹ́ẹ̀ tó yẹ kó wọ́n lọ jẹ́ gẹ́gẹ́ bí olùdarí mú wá wá fún wọn wọ má jẹ́ ọjọ́ tí wọ́n lọ́ máa polówó ìlànà ẹ̀sìn lórí ẹ̀ àti gbogbo ẹ̀ tó náà bá ní abẹ́jà tó wà bá tún bẹ́ẹ̀ pẹ̀lú wọn náà wọ́n máa rí wọn náà ní mídíà ó kú tètè kìlọ̀ ọ̀rọ̀ ní ìṣẹ̀lẹ̀ ní ìwọ ọ̀rọ̀ kìlọ̀ wọn náà bá ti ara rẹ̀ nínú ilé tọ́gbẹ́ ti sẹ́ni kan síta ayé owó ẹ̀ bàtí sẹ́ni tẹ̀lẹ́ tọ́gbẹ́ kọ́ wò yẹ òkú rẹ̀ ló bá kọ̀ ẹ̀ tẹ̀lẹ́ wò ọba ìwà ní pápálá ọba wà léwu láti kọ́ yàrá rẹ̀ olùkọ́ ní nẹ́ẹ̀tì kọ́ wa lẹ̀ tí wọ́n lọ bẹ́ẹ̀ ní nẹ́ẹ̀tì àwọn ìlú títí wọ́n mọ̀ àbí ọdún ẹbí ọmọ dáadáa ní àbọ̀ ọmọ ẹbí ọmọ rẹ̀. Tẹ̀sí mú orúkọ tó ní tẹ́sí láti lórí wọn pàtó àkọ́ tó mọ̀ ọ́n bá ti ti bẹ́ẹ̀ ni àbí láti lórí wọn kọ́kọ́ fi èsì ńlá lára ní bẹ́ẹ̀. Irú ọmọ mi ń gbé ìrù nílé. Irú ọmọ tí ìyá rẹ̀ ń gbèrè ìrù nílé tẹ̀rọ sí èpè nìyẹn. Òtítọ́ bá ọ bẹ́ẹ̀ kọ́kọ́ àbí ìṣètò fèé lórí bíbí àtúwà. Wọ́n tá a sọ yìí, omi lórí èmi ni àwọn ọmọ kan bíi ni, lórí àwọn tó ń ṣe bá ní, gbogbo ẹ̀ náà ní bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yìn láàrú. Àwọn ẹ̀yìn náà ló ń sọ bẹ́ẹ̀ sè. Bí wọ́n tó wọ́n wá náà, wọ́n àwọn ọ̀ṣọ́ wọn jáde lẹ́nu wa. Wọ́n ń gbé òyìn náà ní ilé ìwòsàn ẹ̀rí wọn. Àwọn tó wọ́n gbé ìròyìn ilé iṣẹ́ ọ̀kan àwọn èèyàn níbi ìwọ̀kúwọ̀ níbi ìsàfihàn ọ̀pọ̀ ẹni irú àlẹ́ ìdáhùn ẹni mi tẹ̀kúpa wọn bá ti pínnípínní wọn rí wípé ń lọ́pàá tó wọn kéré pọ̀ ọmọbìnrin yẹn ní wípé ọ̀wọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ mẹ́ẹ̀ kò ní ẹgbẹ́ wọn bá bẹ́sí kàlá ń dá ẹ̀ máa

láàrin ọ̀sẹ̀ kan ọdún mẹ́lẹ̀ bàbẹ̀ èdè púpọ̀ ẹ̀ lórí ọ̀kadà táwọn ọmọ ogun pápá ìtàwọn ẹ̀ ń wó ìdíjọ́kà ìjọba mi ojú òkú lọ ojú òkú gbé lọ ìjọba mi yẹn. bá wọn àìsí ìjú ni ó bá wọn táwọn. pépà ní gbogbo àwọn ọmọ yìí agbọ́dọ̀ máa gbé ìtìjú táwọn èèyàn lẹ́mìí àìní ìtìjú máa àbúrú tó pọ̀ ọ̀gá rẹ̀ jáde wọ̀. bọ̀mọ́ kọta kọta ìrẹ̀lẹ̀ náà pàpà jùlọ àwọn tó jẹ máa mídíà kásẹ̀ ìgbàlùkà ìtìjú táwọn èèyàn lẹ́mìí. alẹ́ ti láà náà ń tẹ̀lé àwọn bá bọ́ pàtó bí ìwé àwọn bá yẹ kí wọ́n èyí tí ó ní róòlù tó tóbi tó lè lé náà ọ̀pọ̀ ìwò náà ní mídíà rédíò ní síbi ní àwọn tó ń pè bá ní àti gbogbo àwọn ọ̀rọ̀ dáàbí fún àwọn ọ̀rọ̀ ní ìlú táwọn èèyàn lẹ́nu. wàlá àbáwọ̀ àwìn eléyìí ló ti nípa tó pọ̀ bí mẹ́tìrì sọ̀rọ̀ àwọn ìsọ̀tà nípa pé ìyàwó abẹ́ tí àwọn ìlú gbé yẹn dáadáa ni àti pé ìyàwó abẹ́ ká yóò bàjẹ́ méjèèjì náà lóde o olórí méjì ìjà olórí méjì bẹ́ẹ̀ bá tó o ti dáadáa àbá tó kọ́ ọ́ jáde sí ibẹ̀ bẹ́ẹ̀ bá tó o ti lọ́ọ́ ẹwà jẹ́ àfihàn àwọn táwọn tó ń kó mídíà ẹjá ìgbà wà náà lò lórí kó làwọn ọmọ wa ti fẹ́ ní ìlú báwo la ti ní ta ìlú dànù lọ́wọ́ àwọn ọmọ ẹ báwo la ti ní ta ìlú dànù lọ́wọ́ àwọn obìnrin wa bákan náà lè àmì ti yá àgbà fún pàtàkì àwọn akẹ́kọ̀ọ́ náà kó sínú wọ̀tá ẹ̀sìn wọ̀tá ẹ̀yìn àti pípọ̀ àwọn flu àwọn agbàgbọ́ tá a máa ń lò báwọn kan wọ̀nyí wà ìtìṣàrò bá ti àfi kó lè tó ká ti mìíràn máa ń rọ̀ àti tó ti jẹ́ pípé pé àwọn méjì àbájọ yìí òun ní dídí owó ti ń ṣe àyè ọkọ mẹ́ta rẹ̀ ló yá jù yóò tún àkáàtì gbogbo mi níbi ìwọ́n kàrà ń sọ ní ilé ẹ̀ka ọ̀rọ̀ tó tẹ̀lé ní ghana ẹ̀ ń sọ nílẹ̀ ní ẹ̀ ti tẹ́lẹ̀ kọ́ sí ọ̀nà ìsìn àjàgá. bẹ́ẹ̀ bá wà ní múra tó fẹ́ mọ láwọn tó lẹ́lé tẹ́ bá ti tẹ́ sábì tó lọ́ta sí láti tẹ́lẹ̀ wọlé láyé. gbogbo àgbàdo àwọn ọ̀sán wà ní múra lórí wọ́n ń kó àwọn ará nàìjíríà wá tó lọ́wọ́ lẹ́tọ̀ọ́ láyé nígbà tí wọ́n ti tẹ́ sábì tó lọ́ta wá ní wáyé wọn náà ẹ̀wọ̀n ti débi ìfẹ́ náà làwọn ti ta àwọn kàtà ìwọ̀n náà wọ́n dẹ̀ tó wà ní òwe wọn kó làwọn náà tó kó ló kú láyé méjì àti sẹ́ méjì àti àwọn tó wà ní òwe jìnnàjìnnà àti àtàkì òní wá ní àwọn tuntun náà bẹ̀ ẹ̀ ẹ̀ bá a. Dẹ́gbẹ́sì wọ́n lọ yóò pé bébí méjì àti lórí ẹ̀ẹ́dì ń jẹ́ àwọn tó ti kọ̀ láti ìgbà dúró lórí bí lórí ìgbìnì lórí tẹ́sì gbogbo àwọn ọmọ yìí á ti ṣe àwọn tó jáde láti fi ìfọwọ́sọ lọ́dọ̀ wa ní kókó ní ìlà ìtòkálẹ̀ wa kò sí náà ní ìdènà wọlé tèmi ó lọ́dọ̀ wa láti tó jẹ́ ìdọ̀wọ́lé sí wọ́n máa lọ rí wá wọ́n wá gbọ́ wọn ní tiẹ̀ ká sí gbogbo àwọn ọmọ yìí wọ́n gbọ́dọ̀ kíyèsí látà ẹ̀kọ́ mú dáadé ká ẹ̀mí lọ tẹ́lẹ̀ òbí lè jẹ́ fáktọ̀ kan fáktọ̀ kan òṣìṣẹ́ kan tẹ̀síjí ó tí ó máa fúnni lákin tí ó máa tẹ̀lé lójú kòkòrò wà sí dáa tí ti máa kọ́ tiẹ̀ wà dẹ́tẹ̀lẹ̀ kọ́ ní ìlàtẹ̀lẹ̀ ẹ̀fà tí ó sì lè máa pín ọlá tí ń bẹ fún àmójúkò wà ní ìṣá àti bí oníbi tí ó lè máa fọdá báwọn yìí. jẹ̀mọ́ eléyìí tí bá ń sọ ní jẹ́nẹ́rà eléyìí nìyí fún wa fún wa ní ìdíjú àtúntẹ̀ òrùka ló ń ṣe lórí ẹ̀. bàbá tí lọ yìí bí tó bá tẹ́ ìdàgbé ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá jẹ́ kùkùrù ní gbé láti lè gbé òun náà bàtà pé tààlà àtàlẹ̀ kéwúlẹ̀ tó wájú fún pé ilé kéwú ga àwọn ọmọ ọ̀wọ́ àbójú bu ara wọn nílé kéwú. káfíwọ́n fi láti bẹ̀yìn gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilé ilé ìjálá kẹ̀kẹ́ ti bàjẹ́ nígbà tó mọ́tò lè lè mẹkáníkì náà mẹkáníkì náà ti bá mọ́tò lè. tí wọ́n pe mẹkáníkì náà tó lè mẹ́rin kó tó mọ́tò fẹ́ tọ́ agbélé rẹ̀ gan-an nínú òfin wa bàjẹ́ ẹ̀ fẹ́ sàmì nù wọ́n kọ́ àwọn àbá nìkan ti bàjẹ́ wa nígbà tí wọ́n bọ̀ wá àlẹ́ tó fi ní orí kama lò gbogbo ọmọ ọmọ alẹ́ kí wọ́n àní yàn ta gbogbo ti ẹ̀wọ́ tó tó wọ́n kọ̀ lọ sí tí wọ́n kẹ̀ ní wà wọn. tí wọ́n ń rẹ̀. mílíọ̀nù èèyàn pẹ̀lú nìkọ́ọ̀bù náà ọlọ́pàá ọlọ́pàá obìnrin pẹ̀lú nìkọ́ọ̀bù lẹ́kọ̀ọ́ gómìnà tó ti nìkọ́ọ̀bù tó bá kó wá jẹ́ pé pẹ̀lú akíní náà bá lọ bẹ́ẹ̀ lò tẹ́sẹ̀ wọn lọ akíní náà ó tó bẹ́ẹ̀ ó lè nà pẹ̀lú nìkọ́ọ̀bù yẹn pẹ̀lú àwọn tòun ti fi ní ọlọ́pàá kò ní kò ní síbi pẹ̀lú bọ́ọ̀lù. wọ́n sì lábẹ̀ ọ̀rọ̀ wọn sí lára tó lè tó tó lè ti agídí ọ̀dọ́ jìjì. padà fún ọlọ́pàá wọ́n ti máa òun tó ti tẹ́lọ lára rẹ̀. ó sì lè wá sọ fún wọn ti tọ́ ọmọ àti ọ̀sẹ̀ bísílà bísílà bísílà làbí ìlú ọgbọ́n àti ọgbọ́n ọmọ jẹ àbí ìlú ọgbọ́n àti ọgbọ́n ọmọ jẹ ọlọ́pàá ti mọ̀.

tí kọ́kọ́ wá ní eré ewu tó dálẹ̀ nínú àwọn táwọn èèyàn máa ń sáfù wà dáadáa táwọn èèyàn ẹgbẹ́ wọn àwọn náà jẹ ẹni wá rẹ torí pé wọn á wọn rí ẹ ọmọ náà kú àtẹwọ ọ̀pọ̀lọpọ̀ àtẹwọ ní. mo títí wọn fẹ́ dáhùn ọgbọ́n mi ò lọ́rọ̀ bá dé o ní pé mo sọ pé àtẹwọ ní ń sọ fẹ́lẹ̀ torí pé kí ni torí wọn sọ fún pọ̀ náà lóòótọ́ àbẹ́tọ́ ló bá fẹ́ sànù ìgbà tí àwọn ọmọ wáyé ṣe fún wáyé náà ní kòkòrò àwọn ọmọ fẹ́ fún fún wa láà gbogbo pátá rẹ̀ náà lẹ́nu rí ẹjọ́ ọkọ̀ ọkọ̀ wò ó kò fẹ́ fún àwọn ọmọ fún wa láà fún ìṣèlérí yẹn. wọ́n tún ọ̀rọ̀ àwọn ọmọ tó kú ètò ìgbẹ́yẹ́yẹ́ yóò sì lè jẹ́ tí ó kíkà tó ìtumọ̀ rẹ̀ ní pé yóò lè fo olùwọ̀ ara níwọ̀n bá díẹ̀ títí ó fi yàtọ̀ àríwá àmẹ́yẹ wọ̀wọ́ ìtọ́kùtù kan bẹ̀ ní ẹ̀dẹ̀ lọ́dún débẹ̀ àwọn sílọ́sílọ́sì mo ti lọ bẹ̀ dáadáa àti láti fún mi ó tóbi dáadáa ó tóbi gan àwọn tó ti já wọn dọ́kítọ̀ lálá dọ́kítọ̀ máa lọ alẹ́ nọ́ọ̀tì ló lè bọ́ọ̀bù bẹ̀ sọ́kẹ́ nọ́ọ̀tì ló lè bọ́ọ̀bù bẹ̀ mo ti lọ bẹ̀ kí wọ́n á ti mi dábìá kan wá kí wọ́n á kọ́kọ́ lọ wá sí eré èsì nígbà máa ń yẹ̀yẹ́ dábìá gbà tìtọ́ ti níta máa mi yẹn kò sí tó fẹ́ ṣe tí ìmúra ẹ̀ ọ̀sẹ̀rẹ̀ ta kó kọ́lọ́ mọ̀ra bẹ́ẹ̀ sọ̀rọ̀ àti òwúrọ̀. títọ́ wọn kò tó ló kó kọ́lọ́ lọ́wọ́ kàmẹ́lẹ̀ kò kó kọ́lọ́ lọ́wọ́ kàmẹ́lẹ̀ náà. àìsí máa ráìtì ó máa ń dá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn gbà mí wọn ni ẹ níbi níjọba ó fi jọ́ kó o ní pẹ̀sẹ̀ kan ó bá ti kúrò ní free of religion wá ní kí ló ní láì sọ ìdí tó láti fi lọ́wọ́ lókùn àti ẹ̀rọ ti ṣe tẹ́ẹ̀mí gbogbo àwọn itu kan dari bawah bukan bukan tidak bukan فيتخلق بالأخلاق كثم وسوى يعني لكل دين خلق وخلق الإسلام الحياة أنا بالبيت أنا بالبيت أنا بالبيت فوقنا عملا وعلا ṣùgbọ́n ìwà níwà táwọn ọmọ ìsìláàmù ló pé ìdíjú èèyàn máa ń tẹ̀sí lórí èèyàn máa ní ìdìbò ní gbogbo tó bá ní ìdìbò oní ọmọ pé bẹ́ẹ̀ fi wọ̀ látọ̀ lélẹ̀ ètò ẹ̀ fi wọ̀ látọ̀ ọ̀pọ̀ ẹ̀ fi wọ̀ ọ́ eléyìí ká kùn bá yálà lọ́kọ̀ rẹ̀ ló bẹ̀rẹ̀ wọ́n akájú sáàmù ìyàtọ̀ náà lélẹ̀ yàtọ̀ sí ìsìláà bí àpẹẹdẹ́sì wà ìbàdẹ́sì wà àpàláàkì ìsìláàmù yàtọ̀ lábala àjọ lábala jọ sí wa àwọn èèyàn oníṣẹ́ ìgbàdúrà kò sí ẹgbẹ́ lóde fún mọ́lẹ̀ bá àwọn dandan agbọ̀dọ̀ kí ọ̀ràn yẹn wà wá kàdúrà ẹni bá tó wá fẹ́ tó bèrè sí kí wọ́n bèrè kò sọ́kọ̀ lọ lórí wọn wọ́n ti sọ́kọ̀ wọn ti kò sí ní ọ̀ràn yẹn lẹ́ẹ̀ma àkókò wọn kò sí. kórè ẹ̀hẹ́ ẹjọ́ ọ̀dọ́ lọ kọ̀lá yìí tó bẹ́ẹ̀ kọ́jọ látọ́ wá pé bóyá mẹ́tọ́ tó bọ̀ ọ̀sẹ̀ àbí àárẹ̀ ọ̀sẹ̀ àbí ẹjọ́ òsè wá tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tó lọ wá yìí. ṣùgbọ́n ta ṣe ń tọ́ ọ̀sẹ̀ rẹ̀ ní ojú òdodo ọwọ́ wákàtí mara àwọn òdodo ẹ máa tó nú bẹ́ẹ̀ jẹ́ àti ọlọ́run àti ọlọ́run àpọ̀ wa eléyìí ni táwọn afárá ti ṣe ti lọ́nà àbáyọ gbogbo ẹ̀kọ́ bá ní eléyìí fún pàtàkì ẹ̀sìn rẹ̀ yóò ní ti jù yóò sì gbogbo tó àwọn ìwà tẹ̀sìn pa wá láti pẹ̀lú ìlànà ọlọ́run nínú ọ̀gá ẹlẹ́wọ̀n àtẹ̀wọ̀n àtẹ̀síwájú ní ọjọ́ mi òun làbàlà láti wọlé sí kí là ń pè ní àrùn àwọn wa sílẹ̀ nìyẹn àrùn ṣíṣe kéèyàn máa bá wọn. àrùn ní ìwà fẹ́mi tó jẹ́ wà nínú àwọn ìwà tó máa kó ìyẹpẹrẹ ìyẹyẹ balẹ̀ èèyàn gbọ́dọ̀ láwọn kò sínú ìwà táwọn abẹ́rẹ́ ìwà nígbà á tẹ́lẹ̀ wà láti yẹn láti dáná àmọ́ àbáwọn àwùjọ náà àwọn kọ́kọ́ máa jẹ́ tó láwùlé àbùkù náà nìyẹn èèyàn gbọ́dọ̀ láwù kámọ́bà láwù láwù kọ̀ọ̀kan ti ka ìgbà kábọ̀ wa kámọ́bà láwù yẹn kọ̀ọ̀kan ti ìgbàgbá nígbà tó bá ti ní ẹni òun nígbà tó bá ti ní títí àtàwọn ìgbàgbá ń bẹ̀. bọ́bá wá ní títí àtọ́kọ̀ ìgbàgbáwọ̀ sọ́dá kọ̀ọ̀kan ọlọ́run sàrà wọ́n lọ́run sàrà dari luka bukan itu mengeluarkan darah tidak mungkin mengenai darah tidak kalau kita mengeluarkan darah kalau tak cukup tapi ini apa pun kau dia sisi kini apa dia kata kita nak bawa orang ini lagi kalau dalam hidup wanita kita tidak orang berumur walaupun dia siapa Allahumma Muhammad وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته